báwa lọ ní ọjọ́ ìjẹta pẹ̀lú àná là ń ṣàlàyé nípa ìsínilọ́wọ́ ìkọ̀fúnra ẹni ìlera ẹni jìnà sí ìmọ̀ yẹsẹ́wò àti wàá ní ọ̀rọ̀ náà ní yẹ́bẹ́yẹ́bẹ́ so bíọ́nì láyé subhanahu wa ta'ala eléyìí tí a ṣe kọjá afẹ́kọ́jẹ́ pé eléyìí tí a sọ òun nì kí àwọn olùbánisọ̀rọ̀ wa pẹ̀lú àkókò péréte díẹ̀ kan bá ní fi ìdòbó sọ pé ẹni tí ọba mọ́ bọ́ yóò abẹ́ni tí ó bá mọ̀bọ yóò ṣe bí ọ̀gẹ̀dẹ̀ àmọ́ àwa ní kó ṣe bí ọ̀bọ ló fi lè rí ọ̀bọ mú so kó ṣe bí ọ̀gẹ̀dẹ̀ ló fi lè rí ọ̀bọ mú so fúndi eléyìí a ti gbọ́ pé kò dáa kéèyàn mọ lọlé aláyẹ̀wò kéèyàn sì mọ ṣàyẹ̀wò kódà àwọn tí a bá gbọ́ ètò lọ́jọ́ àná á rí i pé ọ̀ka ìtàn lára àwọn èèyàn wa ìlà nílé ló sì jẹ́ kí wọ́n sọ ọ̀rọ̀ tí wọ́n sọ òun nì àwọn sì mọ sọ pé tó yẹ pé ọmọ iṣẹ́ kan ta ti sọ lórí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì yìí kí a ní iṣẹ́ náà ọ̀dà tọ́wá jẹ́ pé náà làwa náà jókòó tì ẹ pè wá ṣàkíyèsí tàbá lẹ́rìí tó dá wa lójú ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ pè wá ṣàkíyèsí òun ló dáa jù nítorí pé ohun tí ń jẹ́ káwọn máa kíyèsí yẹn wá ni pé àlìjẹ́nà èsì ilé ẹnìkan kódà bá àlìjẹ́nà bá jẹ́ tara sàkínì kẹ́nà táwọn náà mú sọ ni pé yóò díyà para sàkínì kẹ́nà wà àlìjẹ́nà mi tó fẹ̀ dé sòtọ́jú ìgbàdùn náà bá dójú àmì nígbà míì mọ́ fẹ́ dìnnìyà so àlìjẹ́nà ti gbogbo kó wá náà ni kó lè mọ́ jẹ́ ìwọ̀ wa òun lè rí ohun tó jẹ́ káwọ̀ ó lé gbogbo àwọn ọ̀rọ̀ yìí kalẹ̀ àti pé iṣẹ́ tí àwọn ànẹ́bí ọlọ́run gbà òun ni pé kí wọ́n sọ fáwọn èèyàn èyí tó jẹ́ ọ̀nà ní èyí tó jẹ́ ìgbẹ́ni tòun lọ́ fà tábà ti mọ́ ẹ̀rì pàwọ̀ yìí ti pé nọ́mbà wa pamọ́ kódà ọ̀pọ̀lọpọ̀ ló mú kọ́ wa gan nù ẹni tí ń jẹ́ Abdul Fatah inú wa wọ́n dààmú ẹni tí ń jẹ́ Yusuf inú wa wọ́n dààmú wọ́n tún mọ́ kọ́ àwọn ọmọ wa kódà wọ́n ń ṣe tún nọ́mbà wa lọ́wọ́ wọ́n rò so ẹ kò wá sàkíyèsí kọ́lọ́n dáhùn kọ́ sàánú ẹnì kọ̀ọ̀kan wa tẹ́rì bá dá wa lójú so àá kàn sọ ni pé ah, àwa náà ń ṣàṣìṣe o lórí nta ní ọ̀dà o àṣìṣe ohun tó da lẹ́nì kọ́lọ́n má tẹ̀lé àṣàkóyè fẹ́ni kọ̀ọ̀kan wa kọ́lọ́n òdo tẹ̀lé kọ̀ọ̀kan wa àwọn tí wọ́n sì wá wà lórí iṣẹ́ iná wàláhì à ń bẹ lóhùn ọlọ́run bá ní dó kálukú náà padà sórí ìlànà láti wọ́n ń ṣe lágbára lórí ìkànnì yìí náà pé á jẹ́ àmú ọlọ́run ọjà ta ìdọ̀tà ẹ̀ ń tẹ́lómi ìfẹ́ jẹ́ náà ló sùn débẹ̀ àbáwò dáadáa tó sùn débẹ̀ lẹ́nu nìyẹn kọ́lọ́dà kó sàánú ẹnì kọ̀ọ̀kan wa hmm. ní báyìí ustaz ẹ̀dẹ́kùnrin bá ní ọ̀nà wà lọ́nà àbáyọ ní jábá fáwọn tá a ní mọ́sàyẹ̀wò mọ́ sìmọ́dìdí aláyẹ̀wò kíṣẹ́ rẹ̀ mọ́ bàbá jẹ́ wájú ọlọ́run bá àlekí ọlá ká tó bá sínú àkùrọ̀ rọ̀ wá lónìí àkùrọ̀ rọ̀ wá lónìí torí mo lè mọ́ mẹ́nu bàyẹn mú òun ni pé òun tá pè ní ìwọ àwọn ọ̀lẹ́ méjì ìwọ àwọn ọ̀lẹ́ méjì nínú ẹ̀dọ́ ọlọ́run wọ́n lérò pé bàbá tó lè jà kan fúlà ń báyìí òun kà ń báyìí òun kàrà tí káàsì ń báyìí ọ̀ padà bàwọn tí wọ́n já wọn lẹ méjèèjì nígbà tọ́rọ̀ wa bá ń tẹ̀síwájú ṣùgbọ́n kí ni mọ̀ rẹ̀ fẹ́tò wa tọ́lọ lánàá tọ́lọ níjẹta fáwọn èèyàn. alhamdulilayi wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa sahabihi wa mawala amma baadu asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Ah, ọlọ́run kí ọ̀sán gbogbo oníkúlùkù ní ẹ̀sán dáadáa. nígbà tí ọba mọ báwọn kankan pàdé ńgbà míì olúwa ní òní mọ kí làwọn ànẹ́bí ọlọ́run ọba kò yí wọ́n pa ànẹ́bí wa Musa wọ́n pè é ní ni wọ́n pa ànẹ́bí náà ní òpìdán ọkùnrin náà lọ́pìdán wọ́n sì gbogbo ẹ̀ nǹkan yìí kò bí ọ̀rọ̀ wa kan ni ó ní ẹ̀ ń fún yẹn lẹ́gbàá táwa ni ọmọ ni ọmọ sunkún yìí so ni òfin ni àwa lára torí pé ẹni tá a fẹ́ tọ́jú a sì rọ́jú láti tọ́jú rẹ̀ a lè gbóògùn fún kó gbé dànù ó lè yẹn lù ọ́ ó lè tọ́ ọlọ́run dákun láti sọ́wọ́ láti pé kò sí nǹkan tá a sọ fún gbogbo ẹni tó kù àbẹ́ni tí inú ń bí torí bínú náà àpẹẹlẹ bá ṣàtọ̀ horo insha Allah ọlọ́run kí ọba wa fi ń mọ̀nà kó ìbá wọn sàn torí amọ́dé ọkàn náà ní eléyìí náà ní ìtẹ̀síwájú tá a wá sọ pé torí pa nẹ́bí sallallahu alaihi wasallam tani yóò bá gba nǹkan lọ́wọ́ èèyàn yóò fi nǹkan mi yóò fi ṣe kínní yóò fi rọ́pò kódà nù tíra ta kí lọ́dọ̀ àwọn bàbá wọ́n sọ pé anabi sallallahu alaihi wasallam pé wàjá àbí aya ti mahat kulla qalatin anabi mú àwọn àmì wá láti fi pa àwọn ọ̀rọ̀ míì rẹ̀ yóò wá fi òmíì yóò fi rọ́pò sí ayé rẹ̀ mọ́sẹ̀ yìí mọ́ yọ wá pé eléyìí ni ọmọ sí ni ìbéèrè tẹ ẹ béèrè ohun tá nẹ́bì fi lé wa lọ́wọ́ kódà tí àwọn sọ̀hábà ni wọ́n kọ́ àwọn bíi bí ṣe ń kọ́ àwọn báwọn sì tún òun náà tá ń pè ní al-istikhara ṣùgbọ́n àwọn tí ń ṣe àwọn ọ̀sẹ́ yìí náà wọ́n ń pe àwọn sí àyẹ̀wò náà pé à istikhara làwọn náà ń ṣe lọ́dọ̀ lágbájá kò jọra wọn kódà istikhara èyí tó dọ́gba náà rọ àwọn onímọ̀ ni pé wọn yìí bá yẹn sí ẹni tí ó ni ó ṣe é fúnra rẹ̀ torí pé ọkàn rẹ̀ àti ní tí ọmọ ṣẹlẹ̀ sí ní ojú ìwé pé bẹ́yà ọ̀nà ń bẹ́ bí ohun tó fẹ́ àbí kò sí ń bẹ̀ á padà tírètì rẹ̀ lọ́jọ́ mi. kódà ìsìhárà yìí ó níbi tá a ti dákọ bùkátà tí wọ́n fẹ́ pẹ́ka tá a fẹ́ kódà nínú kádàrá tí aláyẹ̀wò ń parẹ́ ti ń jà lógun òun ni wọ́n ipe Allahumma bi'ilmika wastaqdiruka biqudratika bi lọ́nbẹ̀ nìyẹn ọ̀nà ti polúkú musu òun ìmọ̀ yìí ti ṣe mọ́ o. ìwọ lọ yẹn èmi fáwọn tó bí mi tó ní bàbá báyìí ni ó bí ọ kì í ṣe bàbá tó bí ẹlòmíì inú ìlú báyìí ni ó gúnlẹ̀ sí kì í ṣe ìlú mi pupa lọ́ọ̀jẹ́ gíga lọ́ọ̀jẹ́ ìwọ lọ sẹ̀sá dídà mi oṣù sẹ̀sá bí wọ́n bí mi sí èmi náà wá fẹ́ ṣe nǹkan nù ayé ìwà ń wọ ní olùsẹ̀sà sẹ̀sà fún mi ọlọ́run ṣe kí ni yẹn fún mi láàrin nǹkan tó fẹ́ pẹ́ka yìí yìí sì ń wá kó fagbára mi ká kó pè bùbù fún mi pẹ̀lú agbára rẹ àti bùbù rẹ torí pé kí ni fa innaka ta'lamu ayélujára ni wallahu ya'lamu wa antum la ta'lamun àtúbọ̀ táwọn tí ó ti bí wọn fẹ́ ṣèyí tí ó ti bẹ̀ jáde èmi ọ̀mọ́ o ìwọ ọlọ́mọ ìpìlẹ̀ lọmọ àtúbọ̀tán rẹ̀ eléyìí bẹ́ẹ̀ títí títí tó fi wálẹ̀ kódà tí nǹkan yóò bá já burú tẹ́mi tèmi wá ti wá nà mọ́ ọlọ́run mi kó ń bẹ̀ kọ́ yé mi tiẹ̀ náà kó ní ara mi kọ́ tó wá fi òmí rọ́pò àdúrà tó kó ni kódà òmí bẹ tó wọn tó gẹ́gẹ́ fẹ́ fẹ́ yàwó pẹ̀lú tẹ̀lé lọ́dọ̀ pé òun tún kúrú kódà òun ní bùkátà sí pé akọ obìnrin yẹn wọ́n wá nínú tíra àfàwà mustadrak àfàwà akim kódà ó bùkátà pé o lè pé lágbájá ọmọ lágbájá ń bẹ ní asaru ti abu ayub al tẹ́yàtọ̀ sí ti ìtọ́ gbajúmọ̀ istihara àti mọ́ wa ń torí wọ́n sẹ̀ lè sọ́dá o bá wà mọ ogun àwọn àdúrà yìí méjèèjì ọmọ nù wa yálà ńgbà wà bùkátà yìí ń rú mi lójú èwo ní ṣe ń bẹ̀ ọlọ́run dákun yàn fún mi ó tó tàbí bàtọ́ tọ́ bá wà níbi tàṣáwò tọ́ nẹ̀ka àtáyá tọ́ ka tàṣáwò dùn rẹ̀ tán kọ́ bẹ̀ lọ́hùn ń bẹ̀ ní sókí èsì ní eléyìí ṣùgbọ́n gbogbo àwọn ọ̀nà yòókù tá a kà yẹn wàláhì billahi alazim kì í ṣe pé ìfẹ̀lẹ̀kẹsì yẹ̀yẹ́ bí ṣe ń ka wa lára ni àtòríire tá a fẹ́ kí gbogbo wa ó ṣe àwọn tó sì ti ṣe rí àwọn wọn lè ròyìn nínú àwọn mùsùlùmí tí wọ́n ti nẹ́ gbogbo ẹ̀ káàkiri kódà ká tó débi wàláhì alhamdulillah àdúrà alàgbà débi táwọn afáàtún mẹ́bí ọmọ jẹ́rìn lóbìnrin lọ́kùnrin pé a ah, ń tẹ́ sọ a ti ṣe bẹ́ẹ̀ rí báyìí lọ́padà rí fún wa nígbà tá à ń ṣe báyìí báyìí nínú rí fún wa àti ẹni tí ń ṣe fún yàtẹ̀ tí wọ́n ń ṣe fún àwọn ọ̀nà tánẹ́bí ọ̀tọ́ka fún wa ọlọ́run jẹ́ kó dáa fún yín kó dáa fáwa náà náà òun ni wọ́n mọ̀ sọ fún wa nísìn kọ́lọ́n kó o ṣe ní rọ́ọ̀mù bisimilah. alhamdulilah wa salatu wa salam ala rasulillah wa ala alihi wa sahabihi wa man wala amma baadu asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. a ah, gbogbo àwa tí a rí wa wò bí ojú àwọn nẹ́tíwọ́ọ̀kì ń ṣe ń rí láwa tá à ń wò wá lórí ẹ̀rọ facebook náà ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́run tá a bá ti ń parí ẹ̀tọ́ra àwọn kọ́ọ̀lù àwọn pé bá so ẹ àmọ̀ rí wa wò ni pé àwọn wo ni ọ̀lẹ́ méjì tá a fẹ́ sọ̀rọ̀ nípa ìwọ̀ wọn tá a bá wá dá ìwọ̀ wọn mọ̀ báwo ni tá a bá dá ìwọ̀ wọn mọ̀ tán báwo la ṣe ní tayẹnu àlà níbi ìwọ̀ wọn tá a mọ̀ pé fún wọn torí pé gbẹni tó bá tayẹ olùtayẹnu àlà pátá ọlọ́run ọba wa ò nífẹ̀ẹ́ sí wọn gbogbo olùtayẹnu àlà pátá ọlọ́run ọba sì lérí àti jẹ yà wọ́n mẹ́yà tá àti gbogbo àwọn àyàyàn tí ó kẹ́yìn rẹ̀ náà ni pé báyà wọ́n jìyà àbí báyà alábòsí ni wọ́n ọlọ́kọ́mọsí wa ni alábòsí. gbogbo ẹ̀dá tọ́lọ̀ ń dá torí àwọn tá a bá dá kọ pé àwọn ọ̀lẹ́ ni kẹlòmí agbára tó ní tọ́jẹ́ pé ọ̀lẹ́ ló ti jẹ́lódò bá dẹ́dà kọ́mọba gùn kí ẹ ti pàfi ń páyà rẹ̀ ṣùgbọ́n ká jẹ́ oyè pé gbogbo ẹ̀dá pátá agbára yóò tá a lè ní ipò yóò tá a lè wà ọ̀lẹ́ ni wá níwájú ọba dẹ́dà ṣùgbọ́n àwọn tí a gbà lérò tá a rí àwọn àkọọ́lẹ̀ fún pé àwọn ọ̀lẹ́ méjì yìí wọ́n dì sáàfù ká mójútó ìwọ̀ wọn ká má fi wọ̀ wọn rárẹ̀ ẹni àkọ́kọ́ òun náà ni àwọn obìnrin ànisáàwò àwọn obìnrin ọlọ́run ọba adẹ́dà ọ̀sọ̀ àwọn ẹ̀sà oríṣiríṣi tóbìnrin fi jẹ́ ọ̀lẹ ọlọ́run ọba sọ irú agbọ́dà kéèyàn jẹ́ sọ́jà lóbìnrin tó bá ti wà lábẹ́ ọkọ ó wà lábẹ́ àṣẹ ẹnìkan ni ó sì ní àwọn àdámọ̀kẹ́ ń bẹ lára rẹ̀ tọ́lọ́run fi pè é ní ọ̀lẹ ọlọ́run ọba adẹ́dà ó lè tan agun kódà ẹlòmíín wọ́n lè pe àkódà yìí wọ́n lu ọkọ rẹ ni ó lè lu àwọn obìnrin mẹ́rin papọ gbogbo èyí tó níyàn agbára ti kájà ká kọ mọ́lẹ̀ kọ́ nígbà níbi tí ẹ sọ fáwọn yẹn náà pé ó ní léyìísà sẹ́dí ìdòbí sọ̀rọ̀ á kìí ṣe kéèyàn ó lágbára kìí ní kálí ṣùgbọ́n agbára ti ọkàn àtàwọn àdámọ̀kàn ń dá sí ẹ̀dá lára ipò tọ́lọ̀ ń bá àwọn obìnrin sí ọ̀lẹ́ ni wọ́n o. ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn náà ní àwọn ọmọ òrukàn tí wọ́n bá lu ọmọ tó ní babaláyé yóò pé ń sọ fún bàbá mi. ọmọ asálọ sọ́dọ̀ òbí ẹ̀ ṣùgbọ́n ọmọ tí ọba ti lé tó pàdánù òbí rẹ̀ láti ọmọ òòjọ́ títí di ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ọmọ òrukàn ní ọmọ jẹ́ ṣùgbọ́n tí ìyá ọmọ bá kú àìpé ní ọmọ ọmọ òrukàn bàbá ní mo kú fún ọmọ nù sẹ́rí àṣàlám láti pè ọmọ tọmọ yẹn ọba ti bàlágà níjọ́ tí bá ti ń bàlágà ó ti jáde kúrò ní ọmọ òrukàn àwọn méjèèjì la fẹ́ wo wọn kí làwọn tọ́lọ́wọ́ bá kalẹ̀ fún gba àwọn tọ́jà àwọn obìnrin á wọlé torí kámọ́bà àtayọ ẹnu àlà nípa àwọn ọwọ́ tá a di àwọn ọ̀rìn yẹn méjì. alákọ̀ọ́kọ́ torí pé ìtayọ ẹnu àlà níbi ìwọ ẹnìkan kódà kọ́ mọ́ jẹ́ ọ̀lẹ ọlọ́run ọba wọ̀ nífẹ̀ẹ́ sí i. kódà ọlọ́run ọba kì wá nílọ̀ bá nàbì sallallahu alaihi wasallam náà ṣe kì wá nílọ̀ pé ká jìnà sí ìfi ojú ìwà àwọn ọ̀lẹ níbi ìfiwọ̀ wọn rárì ká jìnà sí i. látàrí báyìí ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọsọ odidi súrà kalẹ̀ bá a ṣe mójútó àwọn obìnrin bá a ṣe mójútó wọn ipò yóò tóbìnrin lè wà sí wa bákan náà bá a ṣe ṣe pẹ̀lú àwọn ọmọ òrukàn. alákọ̀ọ́kọ́ kódà nàbì sallallahu alaihi wasallam ànábì ni a ìfi ojú dáadáa kódà ẹ̀ṣẹ̀ ò sí nígbè kúrò fẹ́ni tí máa ń fi wọ àwọn èèyàn méjì tí ń fi ń rárẹ̀ ànábì tó wá bẹ̀ lọ́hùn lórí ẹ̀ ó ní Allahumma ìwọ bá mi inni uharriju akọ̀dọ̀ ìfẹ́ yìí wọ́n lọ́wọ́ bá ìwọ àwọn ọ̀lẹ́ méjì tó o ti di pé nìkan mo pè yín lọ́lẹ̀ tọ́lá lè ní àwọn wúra rẹ̀ pé èmi lágbájá èmi làwọn àbá eléyìí ń pè lọ́lẹ̀ ẹni tó jù ọ lọ nínú ẹ̀dá anabi sallallahu alaihi wasallam ló dì kílíà pé àwọn ọ̀lẹ́ làwọn obìnrin afọ̀sọ́gbéra ni wọ́n bíjà bá dé kódà kí wọ́n ta agun kọ́jọ́ pé àwọn náà ni wọ́n jàre àbí wọ́n jẹ̀bi ẹkún ni mọ padà mọ́ fi gbẹ̀yìn ńgbà láwọn àyè mi náà wọn ń jí ọ̀lẹ ṣùgbọ́n lọ́dọ̀ ọba ní àjọ ọkàn dáadáa kódà àwọn obìnrin náà ẹja sọ̀ra wa wọ́n ń ba obìnrin ló kọjẹ́ tó bá ń pẹ́ pé à àjẹ́ ni lágbájá kíní kan ní ogún ìyẹ̀dú ká sí wà ọlọ́run ìjọ rẹ̀ ọlọ́run ẹyẹ jẹ́ wọ́n pè yín ló kọ́ tí ọ̀dà kódà a rí àwọn tó káyà tí wọ́n sọ pé ọlọ́run ti gbàgbára kó lọ́dọ̀ àwọn ọkùnrin a rí pé gbogbo ilé ológun nísìn wọ́n sọ pé àwọn ìyá ni wọ́n ń bẹ nínú igbó àwọn ọkùnrin àwọn bàbá ò sí nínú igbó mọ́ kí ọ̀dọ̀ àwọn ìyá lágbára wà kódà ara wọn tí ọmọ sọ pé ẹlẹ́bí fẹ́ lè sọ fẹ́ni tó jẹ́ ìyá rẹ̀ pé à ẹ̀yin náà sì lọ gbẹgbẹ́ kẹ́ wọn jẹ́ ìyá fóun ẹlẹ́bí lè sọ fáwọn ti rẹ̀ pé ẹ lọ gbẹgbẹ́ kẹ́ wọn jẹ́ ìyá fóun pẹ̀tọ́rí pé kọ̀sẹ́ntì ń jẹ́ yẹn láyé bẹ́ẹ̀ ń bá àwọn tó jẹ́ àfà tí wọ́n jọ ń rìn nàkánná yípe àfikún ó ṣe kí ni wọ́n láwọn ìyá tí wọ́n gbára lé àbí nínú àwọn olówó láwọn ìyá tí wọ́n gbára lé sọ wá túmọ̀ pé àwọn bàbá ò ṣe é gbára lé mọ́ ṣùgbọ́n ìgbára lé tí wọ́n gbà lérò ohun tó dájú òun náà ni pé ìgbára lé ti ṣaitan kì í ìgbára lé ti Allah subhanahu wa ta'ala tí wọ́n náà mọ̀ kó máa ń pe àwọn ìyá o kì í ṣe pọ́nmọ́ tí ń sunkún ní ń képe ìyá rẹ̀ wọ́n náà ti mọ̀ àwọn tí wọ́n ń pè táwọn ìtumọ̀ kókò sẹ́ńtà pé ń gbà wàhálà bá dé bí ọjọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wa allahu subhanahu wa ta'ala látàrí bẹ́ẹ̀ àdéhùn sallallahu alaihi wasallam ní ìwọ ọlọ́run ọba a yìí ń bẹ̀wọ̀ ọlọ́run bó ṣe wú èmi yìí náà ọlọ́run jó rí bẹ́ẹ̀ kí ẹsẹ̀ ọmọ ọbẹ̀ ní ọrùn gbogbo ẹni tí bá ń fi wọ àwọn ọ̀lẹ́ méjì kí bá fi rárẹ̀ eléyìí ìtúbẹ̀ ọlọ́run ọba àdéhùn sallallahu alaihi wasallam wípé jẹ́ kí ẹsẹ̀ àwọn ọ̀lẹ́ méjì àwọn tí bá ń ti wọ̀ wọn ráre kó rinlẹ̀ kọ́mọ̀ kú ọlọ́run wọn. a rí i pé nǹkan lágbára ni tààsì mọ̀ pé ànẹ́bí sallallahu alaihi wasallam aláàánú là nẹ́bì sí gbogbo ayé ìjálá àánú tí wọ́n á yàtọ̀ sẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo balùkùránì sọ fún wa pé bil mu'minin ra'ufur rahim pé pẹ̀lú àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo aláàánú là nẹ́bì oníkẹ́ là nẹ́bì salawatu rabbi wa salamuhu alayhi káwá gbójú wọ àwọn tá a pera lóbìnrin yìí tọ́jẹ́ pé àyà ẹlòmíì kà bọ́lọ̀ ń ṣe pè ọ́ lọ́lẹ̀ yìí òun wúra rẹ̀ lálágbára bóyá látara pọ̀ ayé tó wà àbí ń bẹ lọ́wọ́ àbí agbára òkùnkùn kan ti ń bẹ lọ́wọ́ tí ọmọ yẹn ara rẹ̀ abọ́ ẹni tá a gun ògbéra sípò ọ̀lẹ̀ lábẹ́ ló fi jẹ́ pé ọlọ́run ọba sọ fún wa pé báyìí òkú rí lẹ́gẹ́lẹ́gẹ́ tó báyìí òkọjọ́ orí rẹ̀ ó kéré tó ọlọ́run lọ́gàá náà ní ọmọ jẹ́ lórí àwọn tani lórí àwọn obìnrin a wàá gbójú wò lọ́ní alákọ̀ọ́kọ́ ipò wo ni ìsìláàmù gbẹ̀yìn obìnrin sí tòun ti bọ́lọ̀ ṣe pè yín ní ọ̀lẹ torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti ìṣẹ̀ṣẹ̀ wá látẹ̀yìnwá wọn mọ̀ ká àwọn obìnrin kù kankan ipò ẹni ẹ̀yìn ni wọ́n ń kó obìnrin sí ṣùgbọ́n ìsìláàmù ọlọ́run ọba wa tó ní ẹ̀sìn rẹ̀ tó gbé ìsìláàmù kalẹ̀ ó fún ìsìlá ó fún àwọn obìnrin ní kíímà wọn fálù wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ fálúlẹ̀sì làwọn obìnrin láwùjọ ọlọ́run ló ní à obìnrin ní fálù o ó túmọ̀ pé ìmọ̀ pariwo kó pàtàkì lóbìnrin ẹja tọ́jú wọn ọba tó dá obìnrin tó dọ́kùnrin ló ti sọ ṣáájú pé ìsẹ̀yìn obìnrin lẹ́kọ́kọ́ gbé kalẹ̀ bẹ́ẹ̀ torí tẹ́lẹ̀ wọn ò ka obìnrin kún kódà wọn ò fún obìnrin níwọ̀ ìwọ̀ tí wọ́n ń fọkùnrin wọn ò fóbìnrin àkúnlẹ̀ tí wọ́n ń fọkùnrin wọn ò fóbìnrin kódà tí wọ́n bá bí obìnrin wọ́n ká àti bíi kéyìn ó bí wàhálà kó bí fìtínà ni ṣùgbọ́n wàá dúpẹ́ fọlọ́ ẹni bá bí obìnrin ọlọ́run bá fún lọ́mọ àlùbáríkà ni o. débìí pé àwọn ọkùnrin nígbà náà lọ́hùn nínú ipò tí wọ́n gbóbìnrin sí ìsàbùsùrà òǹsà nígbà tí wọ́n bá sọ fún ni yọ wàá fajúrọ́ ojú rẹ̀ wàá sókùnkùn bíi ṣàlàngà ojú rẹ̀ ó sọ́ọ̀kùn bí wọ́n tẹ́lẹ̀ sí lójú náà yóò dúdú kirimu náà ni torí pé inú rẹ̀ ti dúdú wá láti inú yóò wá gbé e sójú ojú rẹ̀ ó pọ́n yóò kóró ojú ìsì ń bẹ lára ẹlòmíì náà tí ò ti kúrò kódà yóò pa fóònù rẹ̀ ni ń bẹ láwùjọ lónìí náà tọ́ba bímọ torí kọ́ mọ́ bá kí ikú ewu ọmọ gbogbo àwọn tó yẹ kó sọ fún kò ní yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ torí pé kíni ìtì ń wò ó pé á obìnrin lòún bí àfáyé lẹ́yìn náà ń bẹ lára wa lẹ́nìí débi pé a bá bímọ alimam tó máa sọ fẹ́ lómi pé abímọ tó bá ní kílẹ̀ bí tó bá ní mariam wọ́n pe ọ̀lẹ́ àwọn bàbá alágbára ìwọ ni wọ́n lè ṣẹ̀dá nínú ọmọ ìyẹn náà wọ́n bímọ àwọn bí mariam ó ní ọ̀lẹ́ tó bá jẹ́ pé àwọn àgán bá nípàdé tí wọ́n rí wọ́n gbogbo ayé ọ̀bọ̀rọ̀ sọ fún wọn wọ́n dọ́dọ̀ ara wọn àtọkọ wọn ṣùgbọ́n ọlọ́wọ́n bò fún ọlọ́mọ torí pé ọlọ́wọ́n bá wa alágbára alqawi zul quwwati almatin òun ni mọ̀ sí òun ni yasuku ma yasha yahabu lima yasha inasan wa yahabu lima yasha dukuran aw yuzawwiju dukurana wa inasa. ọlọ́wọ́n bá wa ni mọ̀ sí bẹ́ẹ̀ kọ̀sẹ́ntì mọ̀ sí bẹ́ẹ̀. àyà eléyìí ọlọ́run ti rí i pé bí ọ̀rẹ́ ní kéyìn obìnrin ẹ̀yin ń sọ̀rọ̀ nípa àwọ̀ ẹ dákun ẹ mọ wọ ọba adẹ́dà fún ẹ tẹ̀lé lánàá nẹ́bí tánẹ́bí gbé kalẹ̀ ẹ sì gbà pé ọ̀lẹ́ nìyí náà ipò pé ẹ fẹ́ bọ́kùnrin ẹ fẹ́ mọ ọba wọn du ipò tọ́lọ̀ ń gbé fún wọn náà lọ sọ obìnrin míì náà di ohun tí òfin rẹ̀tọ̀ tiẹ̀ náà ayé àlùkùrán tọ́lọ̀ fi ṣàlàyé lẹ́yìn fún wa olùwà idha bushira ahaduhum bil ah, ó bímọ obìnrin ojú rẹ̀ yọ̀wá ọkẹrẹ wa ṣe kìnnì yóò lé kókó làbí mo sọ fún wa kọ́ọ̀sìm ní bẹ nínú orúkọ tí mùsùlùmí ń jẹ́ kazeem kọ́ o kọ́ọ̀sìm kìí ṣe kazeem nítorí báyìí ọlọ́run ní ọkẹrẹ wa ń lé kókó yọmọ bínú kódà kò ní fi mọ bẹ́ẹ̀ yatawarra min alqawm min su'i ma bushira bi yọmọ sápamọ́ ìyá ọlọ́mọ nìkan wọ́n mọ̀ rí tọ́rọ̀ òun lòun mọ àwọn ohun tó pass through amalati humuhu wa anáhùn aláwàhání ìyọnu lórí ìyọnu ìsítọ́ sísùn ara yọ wọn sẹ́ńjẹ wọn ò ní lè jẹ́ ah, ọlọ́run dákun gbogbo àwọn obìnrin ọlọ́run kọ́ bá tẹ́kì ayé gbogbo àwọn tí ń bẹ́ẹ̀ mẹ́ẹ̀ àwọn tó ti bí náà ọlọ́mọ pa yín lẹ́kún pẹ̀lú ọmọ ìmọ̀fẹ́ yín náà pa àwọn ọmọ yín lẹ́kún kọjá yóò da kálukì yá màá ọ̀dà. ó ní yọmọ gbéra ẹ̀ látàrí pé òun rí pé aburú ni wọ́n fẹ́ mọ kíwùn yìí yọmọ wa rò pé ayòsíkùhù aláhóòní sọmọ yìí sẹkọ wọn filẹ kọmọ sẹmí kọmọ sì wà lẹni yẹpẹrẹ kọmọ pé òun bàbá obìnrin kọmọ yẹpẹrẹ òun kọmọ bóbìnrin hàmì yẹdú sùhù fìtọrọ ni àbíkọ wọn tẹ bọ mọlẹ lóye tọ́lá làwọn bímọ kọ́ òfin ọmọ wo la bí ọlọ́wọ́n bá ní àlà sá àmà àyà kùmọ̀ àwọn tí wọ́n ń ṣe yìí irú ẹjọ́ tí wọ́n ń dá àwọn ọmọbìnrin àti kò tí gbé wọn sí yìí nǹkan burúkú ni o fáwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lẹ́yà tàlùkìyàmà ìsìláàmù wa fún bìnrin lápọ̀nlé kọ́ra tó tóbi lápọ̀nlé tó pé kí èyí sáàbọ̀ ọwọ́ ní ká ṣe dáadáa táwọn ọmọ wa ó ní bìnrin ìsáàni ilé ilé yìí nì ọlọ́run bá ń ká ṣe sáwọn obìnrin àbí nígbà bá bímọ obìnrin tó jẹ́ ọmọ lọ́dọ̀ bàbá rẹ̀ kí rẹ̀ rẹ̀ kódà àwọn àwọn àkọọ́lẹ̀ wọ́sọ́jẹ́tẹ̀ ìndà sọ́ọ̀jìhá abẹ́ntí ń jẹ́ aya lọ́dọ̀ ọkọ rẹ̀ ọlọ́run ní kọkọ rẹ̀ kó dì dáadáa kó tọ́jú ẹ̀ wàhùnmán ìndà àwòládìhá bákan náà àwọn tó obìnrin tí wọ́n jẹ́ ìyá ipò mẹ́ta tóbìnrin wà aya ìyá kódà nù àpọ́nlé wọn tọ́lọ̀ ń fi ni wọ́n tún wà lábẹ́ àwọn ọkùnrin nígbà tí èèyàn bá tún jẹ̀yà torí pé bẹ́ẹ̀ bá ń bẹ ní ìyá lóbìnrin tó bímọ ọkùnrin tọ́mọ ọkùnrin rẹ̀ ti bàlágà ọkọ rẹ̀ wá kú ọwọ́ abẹ́ lọ́kọ ní ìkéṣẹ́ tó wọ́n kó wọ̀ lọ́kọ mọ́ ọmọ rẹ̀ ọkùnrin ní nígbà tí sí bàbá láyé kò sí àwọn tó jẹ́ bíi ẹ̀gbọ́n lọ́mọ àbí ọmọ fi rẹ̀ kíni hmm. ìyá rẹ̀ ni wọ́n fi ní umma wa umma inda awladiha ìsìláàmù wa kọ́ obìnrin lé bó ti pè wọ́n lọ́lẹ̀ yìí débi pé àdébí salawatu rabbi wa salamu alayhi ọ̀pọ̀ wa láti ká tọ́jú àwọn ọmọbìnrin wa torí pé ọ̀lẹ́ ni wọ́n wọ́n sì so ẹ̀sán ńláńlá tó tóbi pọ̀ ká tọ́jú àwọn ọmọbìnrin àwọn ọmọkùnrin ọ̀dọ́ táwọn okun ọbàjẹ́ láwùjọ lẹ́nìí kò sí ohun tó bà wọ́n jẹ́ ju pé àwọn ọmọ obìnrin ọ̀la lámójútó làwọn ọkùnrin náà ti ń ṣe gànàgànà sáà mọ̀ pé bí ewúrẹ́ tí ọba tàràkà orúkọ òní mọ̀ ṣe bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ kọ́ mọ̀ ṣe káàkiri kọ́ mọ̀ ọ̀rẹ́jú káàkiri òní mọ̀ gbó káàkiri ọlọ́run aṣọ ẹ̀sẹ̀ ńláńlá pọ̀ mọ́ mọ̀ àdébí wa lo kẹ́lìmà kan fún àwọn ọmọbìnrin ó ní mọ̀nìtúlìyà mìíní áàzì ìlbẹ̀nẹ́t bìṣẹ́ ìn ẹni yóò tọ́lọ̀ wọn bá bá dánwò mọ̀nìtúlìyà táwọn pé kẹ́wàá ti kọ́ ọmọbìnrin nìkan ò tọ́lọ́ lọ́wọ́ pé ẹ sádẹ́wò wà láwọn ọmọbìnrin ọlọ́run ẹ̀sọ́ fún wa pé àwọn ọmọkùnrin náà gan gbogbo àwọn ọmọ yín ìnàmá àwòládùkún àmúwálùkún àwòládùkún fitna lakum bìmánà bàláwò àdáwò báwo ṣe é lára àwọn ọmọ yín ṣùgbọ́n lọ́run dá tóbìnrin yà lọ́tọ̀ lórí ahun bá nàbì sì gbé jáde fún wa yìí pé ẹni yóò tọ́lọ̀ ń bá dánwò pẹ̀lú ìkankan nínú àwọn ọmọ obìnrin wọ̀nyí ó ní fa ahsana ilayhinna tọ́wọ́ àti dáadáa fáwọn ọmọ obìnrin yẹn ó ní kunna lahu sitran minan nar ànábì ni wọ́n jẹ́ gàgà fún wọ́n jẹ́ fẹ́ǹsì tí wọ́n níjọ́ wọ ná káti ẹ̀ wá gara wa padà sóhun tí ó fi yé oyé wa tá ra sọ fọmọ ọkùnrin àtọmọ obìnrin á yẹtí lọ́tọ̀ fọmọ obìnrin àbí ẹ̀kọ́ ni hmm. ara ẹ̀gbà ọrùn lọ́tọ̀ fọmọ obìnrin òun tún lè béèrè báàgì àti pọ́ọ̀sì òun bùkátà àtíkè ó bùkátà ìtọ́jú káwo iye ohun tá a ti kàkún tọkùnrin kódà sọ tiẹ̀ wọ́n lè fáwọn onírin ordinary àwọn ó ṣe ṣokùnṣokùn fẹ́ sí iwájú rẹ̀ wọ́n ṣe design rẹ̀ tọ́lọ́run ló kù wọn láfọ̀sọ́ ọlọ́run fẹ́ wàá fira ayín jọ wọn ni ọ̀lẹ́rìn gbogbo ẹ̀dẹ́yìn àkọ́kùnrin kọ́ni ìnsáàlù bàá ìfà ṣùgbọ́n ìjọ́lẹ̀ tóbìnrin tún yàtọ̀ ṣẹbẹ́ yìí náà rí lọ́mọ rí ọjọ́ yóò ti mọ̀ sí pé wọ́n rẹ́ mi jẹ́ rì wọ́n ń fi ẹ̀jẹ̀ mi nì wọ́n wá pé òun náà sì rí lóbìnrin kódà nínú ìwé lọ́jọ́ táwọn ọmọlẹ́yìn Pọ́ọ̀lù náà wọ́n ní wọ́n lòun náà sọ pé nǹkan ẹlẹ́gẹ́ ni obìnrin kí wọ́n ti kí ni ó di mú sèse pé wọ́n wà fragile pẹ̀lú ni wọ́n jáwọ́ tá a wá gbá àwọn ọmọbìnrin lẹ́nu tí wọ́n ń tàràkà káàkiri ọ̀ ọ̀ níkàkún pé bàbá rẹ bá lè ya asáwó kọ́ ya asáwó káàkiri yóò wá di ọmọ tí wọ́n ní òní lè pé mo fẹ́ kọ́ fẹ́ ọmọ mi tó wọ́n á pé ah, aláàjì mo dúpẹ́ fọ́lọ́ kódà ọ̀rẹ́ nìkan wá tọrọ rẹ̀ tá a bá tọ́jú wọn dáadáa ni àwọn ọmọ tí wọ́n ní ọ̀bá dàbí àwọn ọmọ arákùnrin tí ànẹ́bì Musa ṣe kíni tọ́fẹ́ mọ́ lọ́dọ̀ rẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé ní ànábì Ṣuaib ṣùgbọ́n ìtọ́ dọ́gba ni fún wọn ní kí n sọ ànábì Ṣuaib. a rí i pé ó tọ́jú àwọn ọmọbìnrin rẹ̀ débi pé ọmọbìnrin rẹ̀ méjèèjì nígbà tí Musa rẹ̀ wọ́n lọ́wọ́ tán tó jẹ́ kí àwọn eh, nǹkan ọ̀sìn wọn tí wọ́n mú mi tán tó àwọn àsọkọtọ̀ tẹ̀lé wa lọ́dọ̀ bàbá wa kí àbáwọ́ ṣe wọ́n lẹ́sàn ibẹ̀ ni ànábì Musa tó ti rí iṣẹ́ bàbá tó àsọkọtọ̀ ó sì gbà fọ́dún mẹ́jọ kí n kọ̀kẹ́ fún àwọn ọmọ mi ó sọ pé eléyìí ní ń pà fún ọ pẹ̀lú ó túmọ̀ pé ọ tọ́jú àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì débi pé ọ tẹ́ Musa gẹ lọ́rùn pé èyí yóò sọ bá fà fún mi nínú wọn ìfẹ́ káwa náà tọ́jú gbogbo àwọn ọmọbìnrin wa débi pé a lè sọ pé lágbájá wa mo fẹ́ pàkẹ́ fún àwọn tó ní mo béèrè pé ṣe lágbájá lágbájá akọ wọn ni tí yẹn fi tọrọ ìyàwó pé yẹn yọ wá pé láàrin àwọn ọmọ náà mo lè arákùnrin yìí ṣe bẹ́ẹ̀ ọtọ́jú àwọn ọmọ rẹ̀ ní eré yìí débi pé ó sọ fún ànábì ọ̀nà pé ń fàkín fún nu wọn ọwọ́ ní any of the two lọ́tẹ̀mí lọ́rùn ọwọ́ àtòrí ẹ̀ kò di di ọdún mẹ́jọ kọ́lá àbá ń tó sọ pé tó bá wù ọ lè sáàfù mi fọ́dún mẹ́wàá ǹjẹ́ àwọn ọmọ tí sáwà gẹ́ níkàkún wọn sá kápẹ́ ọ̀lẹ́ ni wọ́n sá mójútó wọn a rí pé kódà wa náà mọ sọ pé à tẹ́lẹ̀ fẹ́ kọnu dá obìnrin wọ́n wá pé sábọ̀lọ̀ dá láàmú tó o wọ́n fi kò jẹ́ ń gbádùn ní máa ṣe ní obìnrin bẹ́ẹ̀ ni ọmọ rẹ̀ tọ̀ tọ́jú ńlọ owó oúnjẹ tí ó tó òfin ọ̀dà sọ sí lọ́rùn ẹnìkan wá pàdé ẹ lónìí five hundred pàdé ẹ lọ́la ó one thousand ńlọ lójú ọ̀nà ń gbé e lọ kúsẹ́dẹ̀kúsẹ́ yóò dé kúsẹ́dẹ̀kúsẹ́ yóò tẹ̀rí délé wọ́n mọ̀ pé kí ni àwọn ọmọ títí wàhálà pẹ̀lú rẹ̀ padà sunkún torí pé ọmọbìnrin ọ̀hún pé aṣọ òṣìṣì aṣọ ọ̀gbàlà ajá fúngbà bọ́lọ̀ ń bá fẹ́ ó dé àjọ ìlú tí wọ́n ní ọmọ sùn pé ẹ̀dápẹ́ bá ń bá sọ̀rọ̀ òun lọ́fọ̀mọ̀ mi lóyún torí pé o ò rí ọmọbìnrin rẹ ní gẹ́gẹ́ bí ọ̀lẹ àìrí gẹ́gẹ́ bí ọ̀lẹ nì wọ́n ní ọwọ́ adá lábùkù ọmọ wa sunkún pé a ah, ọmọ ọwọ́ kẹ̀kẹ́ òdúró gbẹ̀yẹ torí pé ọ̀gbọ́n sọlọ́wọ́ wa ẹlẹ́dàá wa lẹ́nu àtànẹ́bí sallallahu alaihi wasallam tó sọ fún wa pé àwọn ọmọbìnrin yìí o ọ̀lẹ ni wọn o ẹ mójútó wọn o ọpọlọ wọn lẹ o nǹkan kékeré ni wọ́n mọ̀ fi tàn wọ́n o tí wọ́n mọ̀ fi ṣe kí ni tí wọ́n fi bá wọn ṣàgbèrè nǹkan kékeré báyìí náà ni o ṣèbágbèrè lẹ́lòmíì ṣe kò lóyún wọlé ọkọ lóòótọ́ ṣùgbọ́n kò jáwọ́ níbi àgbèrè yẹn ìbẹ́lẹ̀ ọkọ náà ń bẹ ọ̀rọ̀ gbọ̀ torí pé kò jáwọ́ níbẹ̀ nígbà tí ìbẹ́lẹ̀ ọkọ ń lábẹ́ ọkùnrin kan ṣùgbọ́n ọkùnrin yẹn náà ọkàn rẹ̀ ò balẹ̀ sí. ṣọlọ́tà yìí báyìí àdébíwá sọ ọkùnrin ẹni tó bá lè ṣe bẹ́ẹ̀ tó tọ́jú àwọn ọmọ ìtọ́lọ́ máa fi dẹ́wò tó sì tọ́jú wọn tó ṣe dáadáa pẹ̀lú wọn ní gbogbo ohun tí wọ́n ní bùkátà sí tó ṣe é fún torí pọ́lẹ̀ ni wọn ó ní wọ́n jẹ́ yàtá fún tùwọ̀n níjọ wọn náà ànábì ọ̀tún wá dúró ń bẹ̀ ànábì ní kódà mọ̀nì àlẹ̀ járí ẹ̀sẹ̀ yìí ẹni yóò tó bá tẹ́ kí a ọmọbìnrin méjì àtẹ́ tẹ́bùlùgá títà ọmọbìnrin méjèèjì tí wọ́n fi dàgbà tí wọ́n bàlágà tí wọ́n tú ẹni ọkùnrin níbi asaru mi wọn mọ sọ pé kódà tí wọn wá ṣe gbàǹdẹ tí wọn ṣàgbèrè tí wọn wọlé ọkọ wọn ni já àyàwòmọlì kìyàmàtì ana wà hùwà anabi ni yóò dé lọ́dọ̀gbọ́n dàlí kìyàmà wọ́n dẹ̀ nkọ́lọ́ njẹ́ abà nẹ́bi ọ̀la kábẹ́lẹ́gbẹ́ anabi sàkóso àbà tọ́lọ̀ ń fẹ́ bẹ mùrọ́mọ́kà anabi tó bẹ lọ́dọ̀ anabi kílẹ̀ anabi sọ fún anabi ni kúmi lọ́wọ́ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ anabi tó wá mú mi wá fẹ́ni tó bá fẹ́ bóun fẹ̀gbẹ́kẹ́gbẹ́ táwọn ọjọ́ lẹ̀ pọ̀ sàkóso àdàmọ̀ sọ pé àjọ lẹ̀ ni àdìsí wọn tọ́ba fẹ́ káwọn ọjọ́ ilẹ̀ pọ̀ nínú àlìjẹ́nà tẹ́tọ́ máa ti ń rà nẹ́bì báyìí lẹ́gbẹ̀ẹ́ àtẹ̀gbẹ́ báyìí jọmọ bẹ papọ̀ àdìsí ni ana wà hùwà àdìsí ni èmi àti ọjọ́ wà báyìí wà dọ́mà àsọ bí àhú àdìsí wa lẹ ìka rẹ̀ papọ̀ báyìí bẹ́ẹ̀ni àti ẹ̀ ẹni tó bá tẹ̀kẹ́ ọmọbìnrin méjì tí wọ́n ṣàgbèrè kọ̀sọ́wọ́dọmọkọ́mọ débi pé ìwọ gbogbo ẹ wá jẹ́ àwò àwọn ọmọbìnrin wa láwùjọ wa lẹ́nu ṣé wọ́n rí ìkẹ́ gẹ́gẹ́ bí ọ̀lẹ lọ́dọ̀ àwọn tó bí wọn kódà yìí náà sẹ́yìn náà ẹjọ́ kùnrin tẹ ẹjọ́ dọ̀ kí ló dé ẹsẹ̀ sùúrù ṣe ń tírìtì wọn gẹ́gẹ́ bí ọ̀lẹ ìgbà tí sẹ́jọ́ ọ̀dà yín pọ̀ léèwé ṣe bẹ́ẹ̀ ń wó orin ẹ̀ ni pé wàhálà tọkùnrin ń ṣe ni kóhun ní òun ṣe ẹ̀ ń tẹ́ ẹjọ́ gà léèwé náà gbàtẹ́ ń wọn sẹ́ fáwọn ọkùnrin pé ibà ilẹ̀ roko tó sẹ́fà kẹ́nẹ́ lẹ́ ń wọn fáwọn obìnrin ẹ̀ pé we treat them equal equal equal ẹ̀ consider weakness tiwọn ni kódà lọ́dọ̀ ẹ̀yin tẹ́ ẹ wà ní medicine line náà ẹ pé weaker sex àbí ọ̀lẹ́ mọ́ pé iná ẹ̀ ni wọ́n jẹ́ kódà nínú tá a mọ̀ sọ tá a gbọ́ náà ni pé ohun tóbìnrin lè dájọ́ ní àjọ spermatozoa àtọ̀tí mọ́ dọmọ obì irú ẹ̀ náà ló lè dájọ́ ọkùnrin lára ọlá tọ́lọ́run ṣe táwọn pé alágbára ni wá lọ́nà yẹn ọkùnrin ló ní àtọ̀ sọmọtòsọ àti ó di ọkùnrin àti tí ó di obìnrin wọ́n ní wáyé nìkan iná lóbìnrin mọ́ dá lájọ lójú ẹgbẹ́ tóbìnrin bá bímọ obìnrin wọ́n tó ń kóró ojú wọ́n gẹ̀rẹ́ lọ́yẹ kan ó ṣe ń bíláyà pé ò nílà káyọ̀ ò mórí ọlọ́run àjọ tọ́tọ́ wà dà ló kú obìnrin ò ní fọ́ọ̀tì. nígbà wọn wà lọmọlélẹ́yìn àwọn tó já wọn alákọ̀ọ́kọ́ tá a pè ní kíni láwọn obìnrin. ọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀dá ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ṣe bóun ni ìgbà tí obìnrin di ìyàwó tó lábẹ́ ọkọ ọlọ́run tó wá ní ha àwọn òbí rẹ̀ ń tọ́jú rẹ̀ wọ́n rí lọ́lẹ̀ wọ́n mójútó àwọn ará àdúgbò wọn náà ń bá wọn mójútó mójútó àwọn ará ọmọ tèmi ọmọ tèmi nìkan ní mọ̀ wù ọmọ àdúgbò tó ọ̀tọ́jú náà yóò kó ni nígbà tó ẹ̀jẹ̀ra ọ̀sán alimam nígbà tó wọ́n bá páàkì ẹ̀jẹ̀ra ọ̀sán àti ọ̀sán tí ò jẹrà sínú apẹ̀rẹ̀ kan náà nígbà tí wọ́n bá fi lu ọjọ́ kìíní ọjọ́ kejì òun ní ó bẹ̀rẹ̀ sí wọn ṣe kíni òun ní ọmọ sunmi òun ní ọmọ jẹrà tòmátò tó ti jẹrà ó rí i pé wọ́n mọ sàásọ́tọ̀ pé ẹ̀jẹ̀ra yẹ ẹja yọ kó nú ẹ̀ torí pé yọ rẹ̀ adúwọ̀lì bẹ̀líìdì ilẹ̀ jẹ̀líìdì sẹ́rà àtún kàlíjẹ́múrí òòdọ́ òfin rọ̀ máa dì fàyọ̀ máa dì ògúnlẹ́tọ̀ tẹ̀ tá a wá jù sáàyàn eru kíákíá lòun ní òde eru ni wọ́n fi ní orí kúkú olórí kúkú àrùn ara rẹ̀ olórí líle oníkúrú náà tí bá ti rìn mọ́ ẹni tí ara rẹ̀ dán yóò padà kó rẹ̀ náà ni ló fi jẹ́ pé àwa èyí tó wọ́n kọ́ wa nílé ìwé pé ẹ group kiri kan èyí lẹ́yìn ọ̀rẹ́ fọmọ yín lágbájá ọmọ fẹ́ ọba rìn torí pé ọ̀lẹ́ni kò ní làákàyà ti yàn fúnra ẹ̀ ìjọkùnrin ìjọbìnrin bẹ eléyìí jẹ pẹ̀lú. wọ́n wá ní ọwọ́ àti wá dìyàwó lọ́dọ̀ àwọn tá a jọ kan ìjọ ń wọ àwọn ìyàwó rẹ̀ kọ́ lẹ́ni wọ́n ẹlòmíì ti dojú àwọn ìyàwó rẹ̀ kọ́ wàhálà sí pa àwọn ọ̀ká ọwọ́ àlọ́ gbádùn wọn lóbìnrin àtijẹ àtimu oníkàwọn ní ọjáde lọ owó ìlúbọ́nìkẹ́ ló ń fi ilẹ̀ òun àwọn nìkan wọn wá bí wọ́n ṣe ṣe bẹ̀ àwọn ẹgbẹ́ yòókù náà ń bẹ́ ń ta àwọn obìnrin bá ń gerí ọkọ̀ ó dẹ̀ mi ti sọ̀rọ̀ yìí wà láì ìlẹ̀gbẹ́ ọkọ̀ tó obìnrin mi ìlẹ́mì kí n jókòó lórí ìgbà wọn bá di ẹrù lérí ọkọ̀ tẹ́ńtayà tó ga kí wọ́n jókòó lórí ẹ̀ kí wọ́n tọ́jà ipá mi ò gbé àwọn obìnrin bẹ́ẹ̀ kóra wọn tún sùn torí pé àwọn tó ń fẹ́ wọn lóko wọn ò rí wọn gẹ́gẹ́ bí òle wọ́n sọ wọ́n di alágbára pé alágbára ni àwọn náà wá gbégbé alágbára wọ̀ nígbà tí wọ́n tarí wọn síta àwọn náà ní bẹ́ẹ̀ ní ipa wa kà wọ́n gbéra wọn sípò tọ́lọ̀ ń gbé wọn sí àwọn àdéhùn oríṣiríṣi wá ń wọlé wọlé tọ àwọn ọkọ tí òun àwọn ìyàwó wọn gẹ́gẹ́ bí ọ̀lẹ àtàwọn ìyàwó táwọn náà hàn súnmù pọ̀ alágbára tọ́nà wọn bò gbé wọn sí. alukurani wa sọ fáwọn àtàwọn àjọkùnrin tẹ́ ẹ̀jọ́ kọ pé àwọn obìnrin tí ń bẹ lábẹ́ yín níyàwó yín ọ̀lẹ ni wọ́n ẹ mójútó wọ̀ wọn o ó ní wà á ń ṣirò hónà bíl màrú ẹ mọ bá wọn lò dáadáa treat them well be caring with them ẹ bọ́ wọn ẹ pèsè jíjẹ mímu níná lílò ẹ pèsè rẹ̀ fún ọ pẹ̀lú dáadáa kódà kìí sọ̀rọ̀ pé oore wo ni ń bẹ lára yín wọ́n lóore lára o wọ́n lóore lára o kódà ká wọlé nígbà míì gan tó ń kara bọ̀kọ́ rẹ ni karamọ́ wàláyé oore ni o tọ́tọ̀ ọba rẹ ni karamọ́ padà sí ire ni onílùra rẹ ọ̀rẹ́ ni jágbémọ́ ẹ ti ṣe báyìí torí pé tọ́wọ́ bẹ̀rẹ̀ sí jágbémọ́ rẹ àwọn yóò mọ̀ fi ọ̀rẹ́ rẹ kò sí ire ni ó ti ṣe àrẹ léṣe pé kí ni wọ́n yẹn kẹ́kọ̀ ọ̀rá nìkan finú yẹn kọ bínú yẹn sí o ti rí nìkan sinmi rẹ̀ sí nìyẹn. ó rí i pé nígbà tí wọ́n bá dé omi gbóná àwọn àpẹẹrẹ ni pé oore kódà oore kóun rí inú bí sí ìyàwó rẹ̀ nì tọ́jọ́ lẹ̀ nì oore nì nígbà tómi bá hó hó hó hó tó bá lé tí gáàsì yẹn bá pọ̀ ó ti ní tó mọ́ pẹ̀lú sáyẹ̀nsì yọ kẹsì ó rí tó ṣe gbùm tọmọ rí o sí dànù omi ó dànù kó tó ọmọ rí ọdọ tí ó dà nẹ́tọ́ wọn fi dáná ó lè kú wọn náà ní wọn bí wọn náà ọwọ́ àríbi sàn ẹ́ sí kọ̀ jẹ́ta ọ̀ọ́dẹ́ ní ìbàjẹ́ òfin àà bàbá alákọ́já ẹ̀sìn wa ń bínú tẹ́ pàrọ̀ ọ̀tá ni àwọn lè pa àwọn olú ọ̀ ó rí i pé wọ́n wúlò lọ́nà tó pọ̀ bákan anabi sallallahu alaihi wasallam ajé yọ kẹ́nẹ́ là níbi sí ṣùgbọ́n òṣèlú àwọn ọmọkùnrin ní ajé ìdágbére ọmọkùnrin ní ajé kíni ajé ìdágbére ẹ wá nu gbogbo tó kúnlẹ̀ láyé yìí bàtàdé bí ọba àwọn èèyàn sọ̀rọ̀ ń jọ yẹn ọ̀rọ̀ obìnrin ọ̀rọ̀ àwọn obìnrin ànábì ti ìṣíwájú ọ̀rọ̀ àwọn obìnrin ó túmọ̀ pé àwọn ọkùnrin ọba da àti ká àwọn obìnrin tí wọ́n jẹ́ jẹ́ alágbára tágbára rẹ̀ ó padà torí wọ́n mọ̀kàrà mọ́ da pé àá ó rí pẹ́tọ́ ọba ń jà ń jà wá gbọ́ kínní kódà àwọn ìyàwó kúkàlùkù náà mọ́ fi ba àṣàwàdà bàbá ní kíníkà yóò pé ẹ ẹ lọ ó lè pé ìsúná pé torí pé kéèké àwọn kára jẹ́ pàṣẹ ẹ lọ kára tẹ̀wọ̀n pé gbọ́dọ̀ tó kú ẹ lọ kára àwọn ọ̀rọ̀ yín mẹ́fẹ̀ẹ́ tí wọ́n lù yín èmi náà lẹ́ mọ́ rí taabu sí ó rí pé ń túmọ̀ kí wọ́n sọ fún ọ nìyẹn pé orí rẹ̀ ò pé ẹ̀ẹ́dọ̀ rí náà kí lànà bí wàá ti náà kótó bàyẹn bàtà náà bí gbogbo fọlọ́ tó sọ̀rọ̀ payọ́ lọ́ngbọ́n wa tán ọwọ́ ni aaa ẹ take note àlà ìsáwùzù bìnnìṣà ẹ̀kọ́ ìrọ̀nì ìsàsọ́lẹ̀ fún yín o nípa àwọn obìnrin ẹ tẹ́kì àwọn dáadáa o bóyá obìnrin jọmọ yín bóyá obìnrin jẹ́ ìyàwó yín àbóbìnrin jẹ́ ìyá yín àbọ́jà ntí yín àbọ́jà búrò yín ẹ tẹ́kì àwọn o. inú ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọmọ ọdún nísì pé yẹs ṣùgbọ́n tí wọ́n gẹ́gẹ́ gbà pé ọ̀lẹ́ ni ó sọ kọjá ààyè torí òfin àrẹ ànábì wa nítorí pé kí ni fa ìnàmà húnna àwọnù ìndàkùn ànábì ní olùrànlọ́wọ́ ni wọ́n jẹ́ o lọ́dọ̀ yín o house help iná wọ́n jẹ́ o ipa yóò kákẹ́ dálégbé o ẹni tí ó bá níyàwó lọ́dọ̀ ọlọ́kọ̀ bá fìyàwó fún ọ. kí máa ń dáná ẹ̀sà àlùfáà tí wọ́n jọ ń jẹ́ àtàwọn obìnrin ní aago kẹ́nẹ́ òun ni ọmọ bí ó sì máa lọ wú ọbẹ̀ tí ọmọ wo ẹ̀bà yóò ṣe nẹ́fẹ̀lá yóò tọ̀ fábọ́ òun ni ọmọ pé àwọnù ìndàkọ̀. àníbi wá ní lẹ́yìn sàtẹ̀mùlùkù nàmí ni ó ń nàṣẹ́ àǹgẹ́rẹ́ ràzálìkà ẹ̀ ní nǹkan kan tó jù bẹ́ẹ̀ lọ pé wọ́n jẹ́ olùrànlọ́wọ́ fún yín o pé complementary peers ni wọ́n jẹ́ fún yín pé kàkọ́ ìkòrò ìjà kẹjọ mọ complete ara yín bí tẹ kù sí mi. àníbi wá ní ẹ mọ́ tírìtì wọn pẹ̀lú ọwọ́ tó le ẹ má tìrìtì wọn pẹ̀lú ahun tó le ẹ má tìrìtì wọn pẹ̀lú ojú tó le tẹ́ ẹ bá ń bínú ẹ padà dẹ́ torí pa àlìsí ká mọ́ bínú àlìsí ká mọ́ sọ̀rọ̀ tó le torí ẹlẹ́mi rẹ̀ ẹ̀ lè kọ́kọ́ rẹ̀ dúkọ́ pé náà wọn ni ẹ mọ́ sọ̀rọ̀ tó le ṣé wọn ní òhùwà tó fi gbọ́rọ̀ tó le kọ́dà ọlọ́run tó ní ọ̀tá nẹ́bí ń sọ yìí ẹ sọ̀rọ̀ tó le ẹsẹ̀ wá sí òfin kẹ̀kẹ́ kẹ́yìn rẹ̀ sọ́tà àtọ́rọ́ kọ́ mọ́ sẹ́lẹ̀ lójú ẹ̀ bá jọ́ lẹ̀ náà oníbàṣẹ́ gbọ́ lẹ̀ wí. àwa ni ọ̀nà tẹ́ ẹ gbà nígbà tẹ́ ẹ lè bínú sí wọn tẹ́ ẹ lè ra lè mọ́ wọn díẹ̀ ní líle pé ẹfẹ́ kọ̀rẹ́tì wọn kì í ṣe líle pé kìtì ọ bàjẹ́ olóhùn náà ni pé ilà ayé àti ìnàbìfà iṣẹ́ tí mo bàyìí nà tí wọ́n bá ṣe bàjẹ́ tó fojú hàn tó yẹ kó tó gbìyànjú ọmọ rẹ obìnrin ọmọ ohun tó ṣe nígbà fúnlẹ̀ òfin ah, ọlẹ́tọ̀kẹ́ ṣe kí ni pé ìyàwó rẹ ló bínú sí wá ní à ah, obìnrin wa báyìí ké mọ́ báyìí wọ́n pe ah, ohun tó ṣe nìyí wọ́n kà fún ya eléyìí ni àyà tí nàbí fa ìṣàtì mú bẹ̀ yí nà. tọ́jà pé ọba nínú fa ìṣàmù bẹ́ yí nà òun ni sùnà ọ̀sàgbèrè ìwọ ọ̀sàgbèrè ọbẹ̀ láti bí ìwọ̀kuwọ̀ jẹ́ pé ti sọ pé ọkùnrin ọmọ sìnà ojú ń ó ní ọwọ́ ń ṣe sìnà etí ń ṣe sìnà sádẹ́bí ka gbogbo àwọn oríkèéríkèé ara nì pé ṣùgbọ́n oríkèé tọ́kẹ̀ jẹ́ oríkèé tí wọ́n mú sìnà ẹsẹ̀ òun náà kẹ̀ stampu rẹ̀ ṣùgbọ́n gbogbo wọn kọ̀ sìnà fojú wọn kọ̀ fún kinní so obìnrin ti yọra rẹ̀ lẹ̀ kódà sádẹ́bí parí náà sàrò lọ́dọ̀ àníṣọ́lá rẹ̀ wọ̀sálà pé obìnrin yóò tọ́ bá jẹ́ sọ́wọ́ lò àdídùn olóòórùn ohun tá a fi gbé bẹ́ẹ̀ ni pé láti fi pàfúùmù tí máa tó lóòórùn gan-an àbí para tó lóorùn gan tó bá jẹ́ nìkan tí ọmọ kọjá táwọn yọmọ kẹ́sì pé a ah, ẹnìkan kọjá lọ tọmọ wò wọn nírú ẹni bẹ́ẹ̀ tó bá kírun kò ní nírun àti tó bá ṣe sọ láti kò ní ṣe kíni kò ní ní àfi kọ́lọ̀ wẹ jẹ́nẹ́bà wọ́n sì hàn kọ́ ọdún kó ṣe sì náà. ajẹ́pẹ́tọ́bìnrin bá ń jáde bẹ́ẹ̀ náà tí gbogbo yẹn ti ń gbóòórùn yẹn lára rẹ̀ òun náà ti yá kí nàbì fáyísà tí múbà yìí náà tó bá yòó mọ sọ fún tó fi mọ kẹ́ẹ̀tì lára rẹ̀ irú bẹ́ẹ̀ ọ̀sọ̀ fún títí títí kọ̀ gbọ́ ọba wí níbàáwí kó lè yípo bẹ́ẹ̀ làwọn ọmọ obìnrin rẹ náà tí wọ́n ń ṣe wékéwéké káàkiri yẹn tó bá fẹ́ sunkún ọ̀lẹ ni wọ́n mójútó wọn o bẹ́ẹ̀ náà làwọn ìyàwó kọ́dà yẹn lè níyà ọmọ lẹ́kọ̀ọ́ bí ó ṣe gbóbi rẹ̀ sọ̀rọ̀ ni ó sì mọ sọ fún yàrá rẹ̀ pé yàrá rẹ̀ fẹ́ wọná inú wọlé ó dùn kí yàrá rẹ̀ wọná sẹ́nu rẹ̀ ó dùn ọ̀sọ̀ bá ń tí ìyá rẹ̀ àbúrò ìyá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ àbábúrò rẹ̀ àwọn àbúrò rẹ̀ wá yà kàńdàmọ́ lọ́wọ́ torí pé ọ̀làhùn nẹ̀síhà olórí bu olórí bu ọwọ́ yín adójútì ni kíní kan àá wọ́n ní wọ́n tóbi ṣáájú o ti pè é lórí ibú ọwọ́ rẹ ni tíkẹ́ẹ̀tì sàkọ́wà wà ní. pípẹ́ à ọlọ́run níjọ sórí ibú àbúrò mi mo nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀jẹ̀ àwọn táwọn ìfẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ lọ́pọ̀ ẹ̀yìn lámọ̀rọ̀ ìmọ̀ kún un wọ̀. akẹ́kọ̀ọ́ yìí lára nẹ́bì. ànẹ́bì wa ni tọ́ tọ́jà wọn tọ́jà wọn ìyàwó yìí pàṣẹ níbi ìṣèkótúbà yẹn ó ní tí wọ́n bá hùwà ìdá tí wọ́n sì bàjẹ́ ẹ̀yìn wọn ní odì torí kọ́ lé ni wọ́n ẹ mọ́ tì wọ́n síta o tẹ bá tì síta tó fún ẹrù rẹ̀ síta àwọn ọkùnrin kan bẹ́ẹ̀ níta tí wọ́n bá ti fi tọ́rọ́ kọ́bọ̀ kẹtàn yọ gbà sílẹ̀ fún wọn lọ́kẹ́kọ̀ọ́ wọn wọlé mọ́ ni àwọn ìṣúná ti mẹ́mẹ́ nìyẹn o àgbè tì náà lápadà bọ́ síbẹ̀ ńgbà mi pé fàájúrò hó lẹ̀ fílì màdọ́jì odì tọ́ yẹ ìyàwó rẹ̀ tó òfin sọ ìyàwó ọmọ rẹ gan tẹ́ bá jà sọmọ rẹ obìnrin wọ́n lè jáde pé òní wọnú ilé iṣu yọ́kẹ́lọ̀ súnlé onílé kan àwọn ó sì bá a ṣàgbèrè mọ́júmọ́ tọ́ba dìde yọ sẹnu pẹ́mú wọ́n kẹfà wa kọ́lọ́dọ̀ wa lóṣù lẹ́yìn bí oṣù mẹ́ta ọba yọmọ sí tọ́lẹ̀ pé ń síìkì wọ́n bá tẹ́sí ẹ̀ níjọ́ tó lè jáde jẹ̀bẹ̀tẹ́ gbọ́mọlé wọn náà lọ́wọ́ pé fáàdúró wọn náà fílmà dọ́jì áta fìlbẹ̀nẹ́t àwọn ọmọ obìnrin náà gan tó bá sẹ̀ wá ní kọ̀rọ̀ yàrá láti fi kíni láti bá wọn wí mọ́tì báwọn bọ̀dá àdúgbò kan bọ́ bá wí ọwọ́ alẹ́ ọmọ rẹ obìnrin ó lé jáde tí kọ́ lọ wá ibi tí ọba sùn táwọn kẹ́sì ti ń wá tẹ́lẹ̀ tí kọ́ wá sùn dọ̀ àwọn. àdíyàwó rẹ ọwọ́ ọba gbọ́ tí fáìsù níbi àdíṣẹ́lẹ̀ wa ni wàdúrúbù òhun nà kódà tó bá ọmọ rẹ obìnrin náà ni tó bá débi pé wà sí ọ̀ràn ọ̀yàn ẹ ló kò sí o ti yàn án lódì láwọn nǹkan yẹn ó kí ọ àwọn yòókù kí ọ nígbà tó kẹ́kẹ́ ọ ní à ó ṣe wọn àṣàbí eléyìí kí ọ ó ní ó ṣe wọn àlàdé eléyìí kí ọ àwọn ọmọ ó ní ẹwà kí ọ dáàdì ẹ káàárọ̀ káàárọ̀ àti òfin ó kì sí tiẹ̀ ṣùgbọ́n gbàtọ́ ọba ń ṣàdúrà ò ní yọ̀ọ́nú lẹ̀ o ọ̀rọ̀ pé ó kìlọ̀ òfin sí ọlọ́run òjèǹdèrè yín yín ó ọ́ rìdíùsì ẹ̀ tí ó fi sí ni pé torí pé ọ̀lẹ́ ni tó bá ti di kó lé mọ́hùn jù ojú rẹ̀ ọbẹ̀ nǹkan ìrìn ọ̀lẹ́ àkọ́kọ́ ọmọbìnrin àwa ni kódà tó bá wá gba lílù wádìrí bò ó nà dọ́rù bá gbẹ́yìrà mo bá rẹ̀ sí ẹlù wọn fẹ́ẹ́rẹ́ lílù tí ò ní lé tí ò ní lé sí wọn lára ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ ànábì ò lu obìnrin rí. sallallahu alaihi wasallam ọlọ́mọdé wa ní olú àwọn ìyàwó wa. àwọn tó ń bá ti wá tẹ̀ láti ẹ̀tọ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu fàlà tẹ̀bùgó àlẹ́ yìí nà sẹ́bíìlà ayà kúrá ní ẹ̀fọ́ náà sì bí wá nìyẹn ẹ mọ́ta yẹnu àlá pé kò ní tẹ́nu mi látòní ẹ nǹkan lóòótọ́ ìlú ọjáde lóòótọ́ mo ti dá sukùl rẹ dúró mo dá létí rẹ dúró èyí tọ́jú ọmọ rẹ ìyàwó rẹ náà látòní àlà wọ iná lẹkùn àlà nìsa ikùn akọn àwọn wọ tá à ń sọ yẹn ni o wọn tó wá níwọ lórí yín o ìwọ wọn nu wọ wọn òun náà ni pé ẹ máa fún wọn jẹ nígbà tẹ́ ẹ bá ń jẹ ẹ máa fún wọn mú nígbà tẹ́ ẹ bá ń mu ẹ máa fún wọn wọ nígbà tẹ́ ẹ bá ń wọ àwọn náà wá níwọ táwọn jẹ yín náà òun náà ni pé kí wọn má mú wọnú ilé yín orí inú ibùsùn yín ẹni tẹ́ ẹ bá fẹ́ ó túmọ̀ pé ọmọ rẹ lóbìnrin tó bá gbéra rẹ̀ sípò ọ̀lẹ bọ́lá ti gbé iṣẹ́ àtànẹ́bì ọ̀n tí abalẹ̀ bá náà wọ̀n fẹ́ rí lọ́rẹ̀ rẹ lọ́mọbìnrin tẹ̀jọ́ rìn òní bá sọ̀rẹ́ ngbọ́ ìyàwó olé ẹni tí ọkọ rẹ bá ní mọ́ bá sọ̀rẹ́ tó bá gbára rẹ lọ́lẹ̀ òní sọ fún pé ẹlẹ́sìn rẹ kò sí lé ẹ má bọ̀ wá tí bá ti ń bọ̀ tẹ́lẹ̀ adigbó wọn ọkọ rẹ̀ mo ti fẹ́ nìkan nọ́mbà pé tó bá ti rí babalágbádá lókèrè kó pèmí pé wọ́n ti ń bọ̀ tẹ́ mo wá lọ ẹ sáà mọ̀ bọ̀ wá ẹni ọkọ rẹ bá lóun ọ̀fẹ́ rí tọ̀ yọnu sí ìwò tó gbéra rẹ sípò ọ̀lẹ́tọ̀ ọ̀fẹ́ rí kẹ́ ọlọ́run àtàánú tọ́lọ́ wàlà yàtọ̀nà ti bu yóò ti kùn ní màá ti kàrò ẹni tó bá lè fẹ́ rí wọn bọ̀dọ̀ gbé wọn lé yín ìwọ tí wọn náà àti mẹ́nuba oúnjẹ jíjẹ wọn mímu wọn dídásọ wọn so kí a dúró síbí àti ìsọ ìwọ ọ̀lẹ́ alákọ̀ọ́kọ́ tán ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala níbẹ̀ náà láti mọ̀ tẹ̀síwájú tá a fi bọ́ sí ìwọ ọ̀lẹ́ ẹlẹ́ẹ̀kejì ká lè ṣàǹfààní fáwọn èèyàn tí wọ́n béèrè ìbéèrè nílé. ẹ̀sẹ̀ akumuláwọ̀ kayani fún àǹfààní àwọn tí àbáfẹ́ dá sí ètò àlèkúdà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ síwájú account number náà ni zero zero zero five one zero three one seven nine àwa tí a bá ní ìbéèrè láti béèrè lórí ọ̀rọ̀ tí a sọ tán lẹ́yìn tí a ti sọ sẹ́yìn nínú àwọn ọkùnrin ọ̀rọ̀ ẹ̀sìn wa zero eight one twenty two ninety two twenty one eighty one àbí zero seven zero sixty two fifty nine ninety nine ninety four now. orúkọ yín bí kẹ́kẹ́ pè. sọ̀rọ̀ wọn rè. àlẹ́ ẹ̀dẹ́kùn ẹ̀jẹ̀ ká mú kó lẹ́gbẹ̀ẹ́ rédíò wa ẹ̀rọ ká mọ yí lọ sílẹ̀ náà. náà ó dàbí pé jẹ́ ká kò lẹ́gbẹ̀ẹ́ rédíò wa àbí ká yí lọ sílẹ̀ ìnira ìsinmi ìlú ń jẹ́ bíbá yẹn fún wa. ọlọ́run àwọn aṣàlékún láti ọ̀fun yóò ti wá aṣàlékún mọ̀ fún ìṣẹ̀. orúkọ yín bíi ẹtí ń pè. ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nípa ọkùnrin tó bá ṣetán tó fẹ́ níyàwó yálà tó bá yá àwọn òbí rẹ̀ ọmọbìnrin yẹn jẹ́ni tó wà ní travel relocate àwọn òbí wa sọ pé àwọn ọ̀pọ̀ ọwọ́ sí tó fẹ́ ọmọ olùkejì ìjọba àánú ṣẹ̀rí ẹ̀ pé ká mọ́ fẹ́ ọmọ olùkejì àbí kí ni ṣẹ̀rí àsọ̀gbà ẹ̀ dà. alhamdulilayi alákọ̀ọ́kọ́ mbẹ̀ òun náà ni pé ìrírí ayé lọ́pọ̀lọpọ̀ nínú àwọn tó bá pàdé ni wọ́n fi ń nírú ìpinnu yẹn kò sì lẹ́tọ̀ọ́ nù ṣẹ̀rí àsìlámù ká nírú ìpinnu bẹ́ẹ̀ torí pé bí ẹ̀yin ṣe ń wò lápẹ̀rẹ̀ afẹ́ mu wá ní lápẹ̀rẹ̀ o ẹlẹ́mi ò pé ah, ọ̀fọ̀ ọmọ ọ̀jẹ̀bú pé ó túnmọ̀ fún gbogbo ará ìjẹ̀bú kò sẹ́ni eré ń bẹ̀ bẹ́ẹ̀ náà nílùú tiwọn náà ń bẹ́ nílùú tiẹ̀ ní tọ́lá pé saki ni ará saki mi náà wọ́n ti fẹ́ lọ́mọ obìnrin tó ba bi tó lọ tó ba bẹ̀jẹ́ èèyàn bú bẹ́ ń gbogbo òlú bẹ́ẹ̀ yẹn rí sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni nígbà tá a bá ti rí kọ́ndíṣìn tí sì rí ní ká wò lára ní ta afẹ́fẹ́ á rọ àwọn òbí yẹn á bá wọn sọ̀rọ̀ á ẹdùkéètì wọn ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀kọ́ so pé ah, báyìí lẹ́sìn wí kò tún mọ̀ pélé yọ ọmọ burúkú kò tún gbà tọ́ka yọ ọmọ burúkú á bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣùgbọ́n à ń sọ fáwọn òbí yìí náà pé ṣẹ̀rí àfúlámù sọ pé ìlú kan ń bẹ tọ́lọ́run wá dákọ̀ pé àgbọ̀dọ̀ fẹ́ ọmọ ìta bá ti jẹ́ mùsùlùmí á rí kí gbogbo òlu ayé pátá ìlú wa náà ni o torí pé láti bí iyẹ̀pẹ̀ lọ́lọ́run ti ṣẹ̀dá ẹ̀ńtọ́jẹ́ pìlẹ̀ wa. orúkọ yín ló tẹ́ pípẹ́. kàmáà ìbéèrè mi ni pé tí ẹ bá níyàwó sùn bẹ́ẹ̀ ìyàwó yẹn wá ṣiṣẹ́ nílùú kan hmm. kí ẹ náà wá nílùú kan kí ni ilẹ̀ lè bá wa sọ́sà rẹ̀ yẹn tó jẹ́ pípé tó wà bọ́yá lọ́dọ̀ àwọn òbí ẹ̀ níta wà àwọn òbí ẹ̀ ló wà fún gbé. nílùú tó wà ní ìlú. ṣé aláǹyọ̀ àfún bẹ́ẹ̀ ni hmm. bóyá ó ń ṣe bóyá bí ìsìn ọkọ wa wà nílùú kan tó ibi tó wà wà tó ń ṣe yẹn bóyá kí tó ń gbé ọ̀dọ̀ àwọn òbí ẹ̀ náà tó ń mójútó ló ẹ̀ pé lílọ bíbọ̀ ẹ̀ wọ́n sì mójútó hmm. ṣé ó nọ́mà. Ah, alákọ̀ọ́kọ́ ni pé a wọ́n mójútó ṣùgbọ́n tí wọ́n lè sọ̀kọ̀ fún un wọn ò lè sọkọ fún tó di yé torí pé wọ́n lè mọ mójútó ààyè àmú wọ́n ti máa ra mọ̀tọ́ bá fẹ́ lọ bìkan wọ́n ń tẹ̀lé lọ bẹ̀ ṣùgbọ́n ohun tá a torí ẹ̀ fẹ́ra wa ọ̀kẹ́ ń bẹ́ẹ̀ nù tá a torí ẹ̀ fẹ́ra wa tún wò lè ṣe fún ọkùnrin tó wà responsible dáadáa abọ́dọ̀ nílá níyẹn pé níbi tá a bá ń bẹ kúrò àti gbogbo pé fásikùnù hunna min àyèsù sàkàmùtún nínú wọ́ọ̀sì dìbò káwọ́ náà ẹsẹ̀ rẹ̀ yẹn ká gba transfer fún a bá lásọ yẹ kọ̀tà àjọkùnrin tó wà responsible kódà tó wá pẹ́ sẹ́ ìjọba torí pé kò ní rí ẹ̀sìn ìjẹ́yàwó ṣe lọ́dọ̀ tiwa àwa ní ò ní rí iṣẹ́ ìjọkọ̀ṣe ní ara rẹ̀ a lè establish fún ní private establishment ó kò ní iṣẹ́ ìjọba ni tàbí káwọ́ ó pé owó oṣù tẹ́mi ń gbà ní ìmọ̀ fún ọ náà níye sálárì tó ń gbà yẹn kọ́lọ̀ ń jáwọ́ ọkùnrin ló lè ṣe bẹ́ẹ̀ lábá lè rí ẹ̀sìn ìjọkọ̀ṣe láàrin ara wa tó tọ́ bá wà níbi tó wà yẹn ó lè padà ya nǹkan orúkọ yín bí tẹ́tí ń pè ó náà sàlámù alaykum. náà. orúkọ yín bí tẹ́tí ń pè. isa ọ̀dájú. náà ìbéèrè yìí sà. lórí ni bàbá yìí ṣe tí èèyàn bá gbá pé kí èlè ti délé. bẹ́ẹ̀ ń ṣe àlè ọ̀la. òfin ìrànlọ́wọ́ tó wá ti pé wọ́n á ṣeré òun àti àwọn rẹ̀ tí wọ́n ń ṣeré tí àtọ̀ bá jáde báwo ló ṣe fẹ́ ṣe báwo ló ṣe fẹ́ wẹ̀. tí àtọ̀ bá ohun tó ń sọ ni pé ẹni tó lu jẹ́nẹ́bà ó ṣeré àtìyàwó rẹ̀ ni àbó sùn fúnra rẹ̀ kò sì lè lómi mo ti gbọ́ kò sì lè lómi láti fi ṣèmọ́ra tàyámùm ti fi ń kírun yẹn náà kódà ìpìlẹ̀ tàyámùm ọ̀rọ̀ jẹ́nẹ́bà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó di yé tọ́ba ti táyà mọ́mù yẹn òun náà ti gbé jẹ́nẹ́bà yẹn kúrò ní ara rẹ̀ ìgbà yòówù tọ́ba padà di pé ó lè lómi yọkàn fi omi yẹn yọkàn fi kílíìnì ìtọ́jẹ́ ìtọ́gbẹ̀mọ ní ara tó kódà tọ́ba yẹ pé nǹkan yẹn wà ní tútù lára rẹ̀ tọ́ba rí aṣọ yóò fi nù ú síwájú kó tó ṣe tàyámù ara tẹ̀yìsíìmù tí ìsìláàmù ṣe fún wa òun náà lélẹ̀ pé ìsìláàmù ọ̀fẹ́ nira fún wa kò sì fẹ́ ká mọ́ sin ọlọ́run ọba tó dá wa kò fẹ́ ká mọ́ sin òun nígbà kan yálà ń bẹ nínú ìdẹ̀kùn àbá ń bẹ nínú ìnira ṣùgbọ́n àṣìṣe táyà mọ́mù yẹn náà ló gbé jẹ́nẹ́bà náà kúrò lára wa. wàhálà sọlá ìwádìí rẹ orúkọ yín bẹ jẹ́ kí n pè aláṣẹṣọ aláṣẹṣọ. náà ìbéèrè yín. máa ìbéèrè mi ni pé for example méjì ìyàwó wà níbi ìṣáájú ìgbà rẹ̀. so ọkọ wa wà bí ìlú ègbó. so wọ́n á ti gbọ́ wọ́n pàdé ara wọn online wọ́n ti gbọ́ ara wọn yé ṣe láti rẹ wọ́n rẹ láti fẹ́ ara wọn. so ǹjẹ́ wọ́n lè ṣe ìyè fún àwọn méjèèjì láyé pé wọ́n wà ní ọdún ara wọn. naam eléyìí ni on board. ẹ naam ni pé tí wọn ti mọ ẹ̀sìn ara wọn irú ọkọ yẹn anídìíká wádìí ẹni tí a fẹ́ fẹ́ báyà àbí ní aya tọ́ba yẹ kó gbogbo àwọn tọ́jẹ́ mọ́jẹ̀wé ìbá ti pé láàrin wọn bá tí wọ́n bá ṣe ìdíyẹn tán ìyàwó wa padà lọ́ba àbọ̀kọ́ lọ́ba kò sí tó wọ́n lè ṣe kéde pé pẹ́sẹ́ǹtì pé kọ́kọ́ wà báyìí láti rí pé ọlọ́run tó wọ́n lè kọ̀nẹ́tì wọn papọ̀ tí wọ́n jọ wà ní orí bóyá Facebook or uh, Skype àbí kìnnì kan so wọ́n lè ṣe ní ọ̀kọ̀dọ̀ ìdájọ́ contemporary issue nínú fíkìrì ni so wọ́n lè ṣe nígbà tí gbogbo mọ́jẹ̀mọ́ ní káwé kó bá ti gbé tí wọ́n sì jẹ́ kò ní jẹ́ pé ọ̀tọ̀ lẹ́ni tí ọmọ sọ̀rọ̀ jẹ́ pé wọ́n rí i pé ah, òun náà ní ń sọ̀rọ̀ ẹni tí ó sì ṣe wàlíyù nìka wọ́n rí i pé bàbá ìyàwó ni ẹni tó ṣe bàbá ìgì tí sì sọ̀rọ̀ jáde lẹ́nu tí ò ní jẹ́ pé ẹnìkan ní ń gba iṣẹ́ rẹ̀ sí tí ó jẹ́ pé eh, kẹ́ẹ̀kẹ́ Orúkọ yìí. Mansur ló sọ̀rọ̀ láti tàlẹ́yìn. Náà ìbéèrè yìí. Tí èèyàn bá ní ìyàwó méjì, ṣe ń gbé Adékúnlé, ẹ̀yìn fún gbé ìjàlẹ̀ ọ̀dà. Ṣé èèyàn lè gba àwẹ̀ fifteen days àkọ́kọ́ lọ́dọ̀ ìyáálé ní ọlọ́gba fifteen days ẹ̀ kejì lọ́dọ̀ ìyàwó? Ó lè gba báyọ̀ kí ó tó fọkàn. Ẹ̀jọ̀ jókòó alákọ̀ọ́kọ́ mẹ́rin pé nínú ìpìlẹ̀ gan-an alẹ́ ni àmọ́ pín ṣùgbọ́n tó bá wù ọkọ ó lè kó nǹkan fẹ́ mọ kún ojúmọ́ pẹ̀lú rẹ̀ alákọ̀ọ́kọ́ nìyẹn kódà yàtọ̀ sí pé àwẹ̀ báyìí ìgbà tí yàrá ti níyàwó méjì o lè sọ pé two two days mo fẹ́ mọ lọ́dọ̀ ẹnì kọ̀ọ̀kan tó bá lo two níbí ń lo two níbí three three days ó bá fi wù ọ́ ni tó bá kọ́ bá wò pé nínú àwẹ̀ pẹ́ọ́dà ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún yóò jẹ́ pé pẹ̀lú mọ̀ sí ẹ̀jọ̀ ní agreement láàrin àwọn obìnrin méjèèjì kò sí ohun tó burú ń bẹ̀ rárá bó ti lè kọ́ mọ́. ìyáwó Allah subhanahu wa ta'ala tí kí ọ̀nà tí a tún mú pàdé tí ọlọ́run bá kádàrà pé ká tún mọ bẹ ní orílẹ̀ àlàyé tí a sì ń bẹ à ń bẹ lọ́wọ́ kó sì jẹ́ ká mọ bẹ ní ẹ̀kọ́ láàánú rẹ̀. subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.